àkókò wo láwọn akírun yìí òun náà ní ẹ̀kọ́ ti òní àkókò táwọn máa kírun yìí yóò máa bẹ̀rẹ̀ láti gbà tí a bá ti lè kí irun sọ̀látò ìṣọ́rọ̀kù irun ìṣọ́rọ̀kù náà ní irun táwọn ń kí tí oòrùn bá yọ tán lẹ́yìn àsùnbà lákòókò tá a wà yìí a máa ti wé bí ibi seven fifteen seven twenty ní ìbájẹ́ wọn lẹ́sìn seven thirty. náà lọ́yẹ ká máa kírun eid sọ̀lá ti rẹ̀ eid aago méje àbọ̀ àwọn tá máa ń lé ìran wọ́n ti pẹ́ tí wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹn àfa rẹ̀ ẹ máa sọ fún hadith kan gbà wáyé kan nínú àwọn sàhábà ànábì rọ́bì ọba ọ̀tàrà ń ó ní abdullahi náà lórúkọ rẹ̀ ìmáàmù ọjọ́ náà kẹ́yàn ní ìmáàmù tó kí ọ̀ràn yìí dì fún wa ọwọ́ apẹ́ púpọ̀ gẹ́gẹ́ báwọn àtọ̀dọ̀ wa ń bí náà ṣe máa ń fà ńlẹ̀ wọ́n máa retí bàbá àdín wọ́n máa retí gíwá àdín wọ́n máa retí ìyá súnà wọ́n máa retí kábíyèsí kábíyèsí máa retí ọlọ́run náà máa ti àdìgbà máa retí ẹ̀dẹ́ ènìyàn la fẹ́ jọ́sìn fún ẹ̀ ń bá fẹ́ jọ́sìn fún ọlọ́run kọ́ tí ọba ti dé lákòókò rẹ̀ yọ máa gbá mọ́tò náà ìṣèpá máa retí àwọn èèyàn bẹ́ẹ̀. ẹ ìmọ̀mù wa pẹ́ mo jẹ́ pípọ́ níjọba làwọn náà àáfàá èyí tó ti tàbí ànínábì rọ́ọ̀dì ọlọ́ àná wọn á sọ fún un pé inna kunna qad faragna sa'atana hadhihi wa dhalika hina at-tasbih tàbí yẹn wá kojú lèmọ́mù pé ah ṣé ọ̀rọ̀ pé ayé là ń ṣe ní abẹ́ tó bá jẹ́ pẹ́sìn lábẹ́ tí o ànábì ti máa kì tán o tó ti wá àkókò sẹ́yìn kí ti ń yọ sallallahu alaihi wasallam ló fi jẹ́ sí pé ẹni tó sọ̀rọ̀ yìí sàfà ọ̀ sàbí ni o kò sì pọ́púlà nínú àwọn sàbí tó jẹ́ àfà nínú àwọn sàbí àná torí gbogbo àwọn sàbí àná ti kọ́ láàfà ẹlòmíì ògùn gbọ́ yẹn yìí ó lè fọ gbogbo sàbí àná bí kì í ṣe gbogbo wọn ṣùgbọ́n èyí tí wọ́n bá rí tí wọ́n witness wọ́n sọ fáwọn èèyàn rẹ̀ á rí mo rò pé gbogbo àwọn adájókòó náà bá àjà àfa àtàtì ń gbọ́ náà ẹ dị dàfà náà nù Nke ẹ bá gbé lọ síbi tẹ ẹ bá wà náà náà sì ti ṣe ọlọ́run ọba náà sàbí yìí sínú àwọn àfà sàbí àwọn sàbí tọ́jú àfà náà àwọn sàbí àná kí wọ́n tún nǹkan ọrụ ní a máa kà wọ́n á kà máa kà báyìí àwọn tó gbogbo gbogbo mùsùlùmí náà ti jàmá tó àwọn jàmá yẹn ìkànnì wọn èmi làáfà wo ìta àfà ọ̀sọ́ bẹ́ẹ̀ torí pé ẹni tó sọ̀rọ̀ yìí ó ànábì sallallahu alaihi wasallam ìmáàmù mi kò rí ànábì ń tẹ ẹnu rẹ̀ gbọ́dọ̀ láti takò ẹgbẹ́ bẹ́ẹ̀ náà làwọn náà ta bá lẹ́rìí lọ́wọ́ bí ní pé ẹni pa ara nàbì náà ẹ̀rí ní ọ̀rọ̀ ẹ̀sìn Islam bá ti ní evidence lọ́wọ́ kíyàn wí láwọn ẹ̀nà kó tó mọ́sálásí wa ìsórí tí ò bá ti kan ṣòló fi jẹ́ sí pé àkókò tára máa kírun ọdún ìtùnú nìkan ni wọ́n máa ń fà nílẹ̀ díẹ̀ bóyá bíi thirty minutes wọ́n fi kún níbi tó eight nǹkan kàmá yẹn àmọ́ ìyẹn ò léyà à táwọn bá lọ kírun àsùnbà àbáyìn èyí wálé wọn èyí ó dúró ni pé kí ni mo tún bá lọ sí jẹ́ ń gbàgbé lọ eid kájìtì lọ pa ọdún pọ̀ tá a bá kírun nílé padà ìyẹn ni àkókò rẹ̀.